الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء لولا الله الرحمن الرحيم والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن اتبعهم بإحسان إلى يوم الدين ورضي الله تعالى عن السادة التابعين والعلماء العاملين والأئمة الأربعة الدين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 وكل بدعة ضلالة وكل ضلالة مرجوها إلى النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إذا جاء الله سبحانه وتعالى ترجع إلينا يتنادي بذات تتابع الشبهة يتنادي بنوع قبل كل كشفة إبا صلاتنا الله لا من شمي قولوا تتربت للشجاع تلبين غير صلى الله عليه وآله وسلم إذا يتقوا شدينية رمضان إيا مسلم شديد ẹ̀yà kóòtù ṣètúkọ̀wà ṣètúṣìbà déédé fòtífòtì nàìjíríà gẹ́gẹ́ bí sọ́kùnrin ṣìlọ́kùtù àyẹ́ sọ́gbìn ɛyɛ nasaara ɛyɛ aba ahyɛntuohyini dindi na twenty nineteen tɛsiri aluba alaadi ɛyɛ nyihyɛ masalakyi gyima ahyɛnyɛ sadofoɔ na nata ɛka ɛso pati dɔrɔ ne ɛkɔ aseeti na ɛbabi aba so a ɛwɔta ɛyɛ sokuti gyagora yɛn ne kɛntɛ na ade sɔdɔ na wa ayi wa ayi wa sɛlɛm nwere na. na jane ya ɗin ciyarwar da kacinan ya ji da ba kuma su mafi nuwa na tsaye cikin ya ɗin sallallahu alaihi wa alihi wa sallam min ya madina ma idan da kacinan sura shi wannan an da ki ayayen mutuwata ce wasu mutuwa ne shi wasu na mugwai ne ke jayayen ma ke goce wani Allah ba ke da ya ta ya wuce shi shi ne shi a والذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء bayan dokaya Allah subhanahu wa ta'ala na wulaci ce ta lamara ije bayanin su kilimin doka su ko ibagare shi shiga yin wasu alfasharu mujin yin tuhuma ga wasu alfasharu alhalin ba da ce rukuniya não ko ka nawula shiga dáadáa lè ti ba não na. eba na gabe ka a lè ti yinyo sukuu ko ka la si ko ka na gata lè ti ba ko ko so na ma gata lè ti não na. nga sukuu ko wani da ne yarmuna zuwa yau. to zanen shi yẹlùmúnà àzúwá yọ̀rù àdà ṣẹ́kẹ́lẹ́ mẹ́yìn ṣídàdà ta ìyẹn àjì náà ìbánidà àdà àbẹ̀rẹ̀ ìyẹn àjì yẹn ṣídàjì náà kó ìbánidà bẹ́ ṣùṣù jìrẹ́ inú yìí wọ́n ẹ̀ ṣídà kó nǹkan ìgbìlẹ̀ inú wọn ló ń yìnyín wọn ló ń bá wa wọ̀lẹ́ yọkún dáhùn ṣó àdà àlàhà ìbánidà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ló ń di èrò kúnyà wudera na bo elia ɖe kete ne ba ne ke eti nuwo ne ege kpa kete ega tɔ na ne ila akutu ele ba ke yele ŋu ne ye ti ta ŋutsu ŋutsu ka ya ɖe ti alɔpa se yiwo ɛ eh? eba ɖe be sisi ŋutsu ye yiwo hã yɛ si la ɛ. Eh?

ko ya zane da yi mushi alawa ta kula da shi mu e wani wuce da kuna amu ga ya ba o tso ne da yi da karka shi wani ga da karka nno e ba ma tiyera illa na kusumu mutso da ta tsu ni ga wani ne ga mu ga mu ya kure o e wani wuri ya ne ne su ko ga kuma shahadatu a ni ina yi ni nye ezabi ni abu na baagi na gata shiga yin yunwa ci dana so ko kan ina yi riya sai ni baagi na gaje cekal ne ci dana kai na dana shahadati billah alko shahadati billah mun ga yi muni mun ga yi kuti shuguni na bashi an tuwo shi ya Allah subhanahu wa ta'ala na mai bashi kutunci shi ebo mu da wudu da inna hu la min as-salihin akika mu ye ba da ni gaskiya ne gaskiya ka ci yo mu ye ga ga da ga ebo mu da wuni ni mu ci ba mu ye ga mu ye je ni gaskiya wale ga edukun ni ne ba da da na ku ti shi su kun ni na ga ji ne ni na na mai ne ga na shi wa kwai je mu fiye ni jo na kendo ne shi adam le tali bi tuona soko gele gele tiɲɛ aluwa tiɲɛ kɔnɔ na aga gele kuda kɔ ɛɛ egede na oye gele yi gã nga etu banta oye dozɔ ɛɛ na nene ebe ege gangan de yi na eba paasi ada de yi na soko gele na tsi ege etsi pata tsi ege nene ga ega maga ajegbe sokwaga atụ ebe agbata nye ee arụgbọ wụsha adaji kowuti ga tụ atụ gbata ekwuti shi nwụla kwuti uzuzu kwuni bila ya alawu na mwasu kwuti mchi daga inna kula bila salifi na wallahi hakika wani ba mu da milika siyasa shi ke ba da kwuti da shi ba da kwuti da wallahi tallahi mwenji kuti gangani bya allawi ibi mujuje gangani bya ekidega ibi mwa gangani bya ekidega bayi ebona sheria musulunso alaji bya oge wona ole bayi ne la yezo kuroji ko ole bayi ne la yezi yakatanyo to tena tume ekidaka kyabo musulunso gamukyenda n'ogatunyankira oga ekida kiwa ima haka nan waga su ba dili ne ma fasu shari'a eh mun da ni dili ne ke ne ne shi age ga ga ne shari'a na mun to sana a ji alikali un gwani mun jira ya bai ne ma fasu ba eh ewa amfani da makanta da ya ciyo wale ga yi makanta su ba ke gwala yi wuta gwala yi wuta mun kenan

wanajivuta nini kwa kasiri mbele na famili wananyema fali none yego ya zuri ya tulano hifzu nafs tutoyai hifzu di tutoya dini hifzu nafs tutoya kikama dedenjiwe hifzu mal tutoya nyo dukia hifzu ilm tutoya kufuji musulunci ya zo ga gangani da yana samun tunci bayan nan ebone za na wata kwa kutuge yanzu daci wani mutunci za yaro musulunci yake da a sa mutunci za ya ci dare babu ya babu ya yi na uwa da mutunci za mu kuna musa ya nuna musulunci a raba shode ya kandanya kada wace na musulunci ga wani mutunci mutunci za mu ci na wasa ya na islam da ya mutu sa ya da nínú bo hilton hand ẹ ṣiṣẹ́ ojújì ẹ tòǹgà àtàwọn ọ̀tá àgbẹ̀ bá nàgàgbẹ̀ gbẹ̀gbẹ̀ inú ẹ̀ ṣì dáná àwọn akẹ́kẹ́ni lè bá nẹ̀wò lákútù ìṣùgbọ́nì kútù ìṣùgbọ́nì nàgà àdìjì ní èlú kúnyọ́ sọ̀kọ́gbọ̀n ń kàbà àdábọ̀ ńlá lórí wọ́n ń kọ́ ìṣẹ́jú áyé. لعنة الله عليه إن كان الله سبحانه وتعالى zumale baka kuti zuzona muchakuti zviga wallahi byesokole jali taune mwezi kuti imi wafu yechidalo imi wafu alufashalo kuti yambava azojana yekorogoka vahazo aga hukunci na musulunci a hukunci yadda amu al-li'am wakati kitabu hudud shi masala yadda amu e to to gangan juna e ba da yi na da lo da bara e wanda ya ba shi tuma kuma ya ci dan zumana ma ji li'am so ya wuce yake a daga li'am ji kan gayin da dunki ne bai a ga ta fijo kawai no to har da ya fi ya liya na tawo shi da aga ya wuce eh ba ki me do ku me ji e yi ne ti ta ci ko ma ti ru ya wo ma ke ne ya ma ti ya lo ba da ji ya wa ki ya ba ne du mu yi do ni so ko do la fa ni sa su na ga me su shi na nyen su shi ne ya wa gangan da ya bayyana eh yanzu shi ne ya wa gangare da ya bayyana an na la'anata Allah ya alai e ku ga ga la'ana su kulu ni tabbatu ya mu mai ga ke ga la'anatu wa ga al-bughd wa an rahmat e ne la'ana ala ta ta kwaya daga baji je ya mu su ko eh su mane zaka kutin da shi ga shi na ye wa gangare da ya bayyana e ku lan su ku ku gani ne ẹ̀bùn lápá tiẹ̀ parẹ́ sọ̀kún kú gbẹ̀mínú àdàlà àtàwọ̀ àyà rẹ̀ yìí ẹ̀bùn gẹ̀gẹ̀ parẹ́ sọ̀kún ló ti tẹ̀bọ́ tó yà wù in ka nà ní nà ká di mi ike kẹ́mu yẹ bá ká gbẹ̀rẹ̀ ní yẹ kẹ̀mọ́ tó tún ṣì yọ rẹ̀ kí ẹ bá a gbẹ̀gbẹ̀ náà ẹ kẹ́nà mú kẹ́ ẹ tiẹ̀ yìí ń bọ̀ náà wọ́n yẹ ti dáná mú ma kú ti ti dẹ̀ sọ̀kún yẹ náà tòun yẹ kí ẹ kẹ́kẹ́ náà kẹ́ ewe inu ne kulu tí wọn sọkọ àwọn ẹ sọkọ àwọn bò ní ìyẹn wọn yà àti bára sọkọ kálukọ àwọn díẹ̀ ní wọn yẹ tó kú kó tí nà gbẹ mi wàláyé tẹlá kó tí nà gbẹ ẹ ebu gbẹgbẹ sọkọ bá sọkọ lórí tàbátú yàwó yìí ìgbèké gbẹlẹ wọn kò yẹ tiẹ yìí ní wọn gẹ wọn yẹ ti dáná bá dẹ lórí tàbátú yàwó yẹ gbẹlẹ in ka da nina da kafiri in da kyau mai baka a tsere ne kamar wasu shi wani la ilaha illallah irin na yara eh wakalle wakalle shakka shakka eh ne dan tsaka ne ba ga yin lokaci ne ga ba ba ko e ba ga yin lokaci ne ga a sabo ya ji eba de yi lo tsi tsi bɛ ka su le tsi su etsi bilion ne wa waka mi na la wa be etsi ba ŋutɔ ne wa da ebe le su le de ka te do ne wa yi wa ɛ ebe etsi la tsi pasa ne ti da ne ne ŋutɔ o tse dɔn ke pe ne o tse da ne ŋutɔ ŋun yɛ da ne mi kɔn fi su ŋutɔ ŋun yɛ da etsi ebe ne eba ŋun yɛ da etsi la yi la ha yi ko eh. ka. in Chinese society no wallahi na su eh yana yi ka ci a da ku don mai ọgbọ ọgbọ 有的一米五也是在数，一米五也是打。就咱们说的什么那那我别被我那不是不努力，那以前也不努力把这家了，我去我那那努不的是哪数？那我把东西给我那我数在一样了，我给人家发去呢，开始，什么人拿回去吧，不管你了，人拿回去的给个发出呢，管你了。 nyankoro da wani alwai min na daga yin gaba tun nona na min no saka kuti ko shi ba da shi da ne ba shi ko sai no saka kuti ko shi nga kuti ye shi ma an su kuni ma ke do ne ba shi ga alquran ga wa yadrawu an ala bi ma'ana wa yadfa an zawjati al-makrufa hadd zina الذي ثبت بشهادة الزوج ويدرأ عنها العذاب شيء هنا عذاب نيا حتى زنين هنا عذاب وشوايا etiye yin na ne baya ne tuwo na ya ci da tuwo na na mutera na ya ba ne ya na tsari na su ko ga yana da azaba wucewa ya zage na yana ci hajji ne ya ci zage na an ta shahada har ba shahadatu kalla sai da gino shoda kuti mai shi sai da gino shoda kuti shi na kuti shi ya zukuni na uh, muga gini ne ya riya yi da gino ke da mutum ya cana na mai da gina shi kutin na shi shawuwa ga inna hu da minal kazi ne mai shi kutin na shi ruwa gida a kika ya ba wani ga wani su ciwon umaru tó àlùfàṣà umaru ẹ̀ṣà kútì tùmùlì lọ́wọ́ lẹ́yìn ọjọ́ àṣìná na àwùgbà gẹ̀gẹ́ ẹbá òkùnkùn náà wọ́n tún táwọn lọ ẹgbà wọn tó gángan ní ẹ̀ṣí dáyà ẹ ìlàjì akútì tùmùlì yìí kí àbúrò bìbò. wọ́n kọ́ ní sẹ́ta náà wọ́n bọ́ bá ń lọ ní àlẹ́ yìí.

wa ji bara ya mun za mu ta gari ni ga ga wai gaskiya ba wai ta ci wo wa ya ji bara ya ha zan tora ko ka ya ta ba ga malai ka kabara ne yoshi yẹ bá lè mi ṣe ibi òjijì yẹn kọ àti ìdílé tó kó bá ń lẹ ìṣídàkílẹ ló la èyí èyí èyí ó lọ. hukunci na ce hukunci yamma a dafa da hukunci الخامسة أن غضب الله عليها نجا مين تشنا إذا جينا تشون كذا فشيا سقولوا جتبتوا يا وي إن كان من الصالحين إذا كيبا وقاعدنا من ذاك السياجو مهمة كمان لو يزو إتتاشو مقاوة أصدروا كتال تاشا مقاوة Ewu lati ni osu lati mo gbogbo ara. Ẹ na owó àgbẹ̀kẹ̀ kẹ̀mọ́lé báwọn yẹn sún ngai ga ngai da gaskiyo e ba mu da gaskiya ngai da gaskiyo mu lo ka alfasha e ba shi ga shi dawo imi o tu dawo mi ni mu ku para ga para so kulu ni da ba ya fu shi so kulu ni da ba ya wo ime je wanye chi da chi ga mu yo de sa ni mu sa e ga le de ga le da so eh e ga le je e ga le da so so na que precisa investir que precisa investir que precisa investir investir factors yayo nation they are uncountable wọn àyè ló sọ àmà tí ṣùgbọ́n abẹ́ ìtìwé lè fún àwọn òṣùwọ̀n àlọ́ta ṣùgbọ́n bá dá ìdàgbùlù ṣe záàyè ya ìdàgbùlù ṣe ìṣindáṣi gbàgbùlù ṣe ìṣindáṣi shingu wato ti shugba bai shingu da su ya Allah Allah ya wasu na wasu na gawa ne shi don wasu na gawa da process ne shi don su kwaga hanyar ne la ilaha illallah wanda ne ne su kwaga hanyar ne wasu na zobo wajen yi kashi eh wasu na wa ku ta waya ba jinno ci ba gizashi wa ku ta waya ba gizashi wasu da toto ba yi su ko ga iya ne wa ya ja jama'a shi ke ne yau digan já wa ya ja ya iya ja wallahu ala kulli shay'in qadir adiye su ko da ni wetuwa wasu da wa ku ta waya ni ya ba shi wasu da wàá kúta tí ní ìdájọ owó èdè ẹtù nídàjọ owó súnà sọkó ká ayọ̀ adé ayọ̀ ìlò ńgbé sọkó hali ní sọkó àti kùsìdẹ́ méjì òyìn awọ ìdá ńgbé sọkó hali ní òdè ńwó lé aláwọ anabi muhammadu nìgá anabi muhammadu anabi sọlọlọ alẹsọlọ nga láyé zini azali yìí na yẹsìn wọn wà mọ nínú sani ndé ẹkyí náà mu a bɛn hyɛ a hali ne ŋun bɛn hyɛ na aga ima ne bɛ nua nga mi kyi wɔ ga kyimboe na eti sa bɛn kyi da na eti o kyimboe na so na ama ti hyɛ na eti sa bɛn kyi da na eti kyimboe na so so ko ebo na ɛdaka kye so ko yɛ yɛ du bɛ so ko yɛ ma ahyɛ yɛ nko hali nkyi ima ne du bɛ so ko yɛ mo ŋutí a ń jẹ́ tún ọba ńlọrọ̀ wa wàláì tẹ̀lá káàkó láti ẹ̀jẹ̀ lọ́wọ́ àìsàn ilé àlejò kamalu ya imani na dabi annabi la yusufu na kamalu ya imani na dabi annabi yusufu na efeshe imani da yadda kuma imani wa annabi yusufu kan wala kai shi eh wala qad hammat bihi wa hamma biha laula an ra'a qur'an rabbi kadhalika litasrifa anhu su'a wal fahsha innahu min ibadina al-mukhlasin

dashiwo ngamala masibe etira chema society wa dashiwo dashiwo ezo akwe akia wedega ataga akwe abere otaja kada shiga ni aga baba owo abere otaja ati alo mo le tira yalo mi go society wa eh ini la gawa atu ede shembe ni to sheka bo ni wa mọ́nà tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àìsí sọ́nà tí yá mọ́nà tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àìsí sọ́nà tí yá nga ẹ̀sà bá a ti nga ìdáhùn ṣe òwe àdìmáàdì wọ́n ju kò kéré kà á àmọ́ ètò tó kọ́ wọn ṣe ó èso ètùkọ́ ẹ̀ èso ètùkọ́ wọn ká wọn ṣe ó èdè tí wọn kún ètùkọ́ ẹ̀ ẹ̀ ní pàìlà sí i bọ́ńkù sí i yẹn tó báyìí èdè tí wọn á tún wajen da su kuma gurgudu amma wajen yin faruwa wajen yin faruwa ibi na shiga biye nga biye bangu si shi biyu yau mo ṣe wa takita àtàwọn mu yau ṣẹtajà àti ndàmẹ ṣẹtajà àti ndàmẹ fìá ṣẹtajà àti mọsíbà àti ndàmẹ à ndàmẹ fẹ gbé nfe gbẹlẹ lẹyìn bangu si o lẹyìn nfe kọwé lẹyìn náà o lẹyìn náà àmúwò abọ́ngu si. Eh? abogusi pawe mushowore abogusi pawe wani dakita jo eh? nke ya almaze almaze na ke su ne su kokoro ko wani cika su abu da mai rile na wana nfe abogusi ne da ni nawo mure ju mure gbe wa showo ke ju ibi fe kan ibi fe kan malam wallahi wasu kwale ba yi nan ìyẹnu wọ́n sọ wọ́n lè wọ́n láàyè tẹ̀lá wọ́n sọ wọ́n lè báyìí náà máa ilé wọ́n sọ wọ́n lè kọ̀dọ̀ wọ́n láàyè máa náà wọ́n sọ wọ́n lè báyìí náà tí wọ́n mọ̀ nga ebile tunu bi a ba wọ́n wáyé wáyé ebi ń tiẹ̀ ṣe ló ti dùn lóyè àwọn bẹ́ẹ̀ lọ́wọ́ sọ ká adìẹ tẹ́lẹ̀ wọ́n sọ ló adìẹ nga káàdì shan kada waye ba mu raba to yi lalo shara shara ko kasa yi na wawa yiwo ga rufu ya maka wawa yiwo ta da shi wani bana wo amma da nan waye mu waye ko kuma a yau da nan waye shi no fi ron ba mu kala ba su ko adiya no ba ba mu raba ma ko ma su ko ne ne wa na wani nga mọ̀tá àwọn sọ́sáàtì wa wọ́n á ṣe dàṣí ilé ẹ̀kú ya lóṣù wọ́n á ṣe dàṣí yàrá ṣe a àfihàn wọn náà ta ìyára tẹ̀lé tó tàbí tó ní àyè àyè sọ́sáàtì nga ẹ̀sà ní ẹ̀kọ́tò a yàwó jí ìmì àkájì mọ́nà wọn á mẹ́kí ìlàyé bí ẹnu mẹ́kí ìlàyé mẹ́kí náà àti ẹ̀yẹ́ kí pẹ̀lú ìṣẹ́ wọn wọn á mẹ́kí náà wọ́ọ́ sọ́kọ́ yìí bala ti a kuda shi da wa ya wa ga to ko yin tu bala ti a da mi ne na ma mi ne na shi ma na al fasha ngara mi ci ga wa ga ga ele she la ka jawo ni ba ni waya ga ma da ba ne jawo ni waya ga eh da je ku eh ka ji ba waya ni ka ku kashi un waya ga ga le ku eh ga eh ma ni ne ja ada eh ada le na ke ji so eh ina je lati ni labarin da ya wa counting ìlàjì àṣìṣe ẹ̀wọ̀n náà wà ìlàjì àṣìṣe ìjọ ẹ̀wọ̀n náà wà àmọ́ ẹ̀sùn wà àgá sábà yíya ìlàjì ẹ̀ṣìṣì ìlàjì ẹ̀ṣìṣe ẹ̀sùn wà àgá sábà yíya ọlọ́sẹ̀ lára àti ẹ̀dọ́mọ́tẹ́lẹ́ ní ẹ̀rùsáyà fún èdèjọba náà lẹ́tọ́ ìfẹ́fẹ́ àṣọ èdèjọba wọ́n ká àgọ́wọ̀ wà kéjì lọ́sẹ̀ àgẹ́rẹ́ ìlú ọgbọ́n yàrá èmi là kàn mọ́ ẹ̀rọ ńjẹ́ òkò yà kàbọ́ bẹ́ẹ̀ ní jẹ́ ní báyà ń ti wúṣú ní tìka ìkẹ́ yẹn ti bẹ́ẹ̀ níwà kí ìmọ̀lá ìta àlàbọ̀ká ń tún ti lọ wá. báyìí náà dé sàlámù àlékún yẹn ti wó kẹsàn-án. wọ́n rà kí n kò ní ní lọ́wọ́ rẹ̀ àmọ́ ọ̀fẹ́ ṣe ẹ̀yà ń kí ní òwò yìí nà bá wà rẹ̀. èyí kẹ́kẹ́ yìí kẹ́kẹ́ àṣìkè òní ìdáká àti ìbáyà àlọ́ ọ̀ká ṣùgbọ́n ẹ̀mí ìdáwọ́. asèsì dán balẹ̀ bá yé ní wàtò ẹ asèsì ti ní dán ẹ bá yí aṣọ owó gbárùkù ilé ní ṣe ẹ gbárùkù ilé ní ṣe inú ìlú tí dán inú bá lọ dán ẹ bá bá ti rẹ kàkà tìrì a dán àtìrì kọta dán pọṣọ tìrì kà aso dada ta yi shishiyar shishiyar mɔ ko ka ta yi ninu wuce ko yi wa mɔ nga ne ni kaza mi wa de kun ni a ko ka ti de ko yi ne ka o ka yi de kun shi ka ta yi ninu wuce o o ka yi de kun yi ninu wuce o sɔrɔ yɔrɔ ka so sɔrɔ ka so tiri ko ta de shi ba lo ayi masi ba de fa lo masi ba de fa lo e ko na masi bɛ e sa wa yi na yi gɛgɛ de ba yi mu de yi ke to ne ne bɛ kaaro e ke ba wa aga kolan wallahi azum eba ci eba da eba le kata o le yuri ma ko ni ma ko ni azala ka pe ta so eba le kata o le yuri ma ko na azala ka ta so shawara shi ko le so amma wallahi tallahi billahi la ilaha illa huwa kauna ya la da shi wai dai o je na ni so je na wallahi o ka ko ni da ni shi no ba ni tu ma ni kan shi ta to ke billahi billahi la ilaha la tahdu dimra anta ladayka bi bati law kunta fi nusaki mislu bunani ìdẹ́gẹ́ wa ní ìyá ìmàwó lè ṣí nípa láti àwọn ìgbẹ̀gbẹ̀ agbára ní ètò àjẹ́wò ní ẹ̀rẹ́lẹ̀ àlóṣù ẹ̀ẹ́dìgbẹ̀ agbára rẹ̀ aláṣẹ́ pátá ya gba sí wó tàbí arábẹ́lá láwọ̀ tí a rẹ̀ ṣe pápá ẹ̀dìgbẹ̀ agbára rẹ̀ yeshi to yeshi la yẹ láàbọ̀ ní ká ẹṣẹ́ pátá yeshi kó àtúbá kó pọ́npé ṣé pátá ní wọ́n tẹ̀lé àbọ̀dá ní wo káńgá ìsàlùyó ebe na anyị chi leke ma ahụ agụ ji na ahụsụ agụ oyi na asụ baru kuma cire da hanci wa kafa wuce wa rai fusu zinabata wani ya kiwa ba wanda to su ya ba ko ne le to ci le no ga ni la ye eh tela wa ko e ko shu o ko na ba yi ito ko su ko yi ti ya la ti ya la ni ne ko ne shi e ko ne je gezi ne wallahi wallahi ajeza ajja lumbato ajeza ko ne ne solutions na nga ali atina ne mo mo mo ba ba do ala solutions na e ko na e na yi shi ke ganzo na atina ne mo mo do access na ne da ya ru qur'an la wala taqrabu zina wala taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabila wallahi wọ́n yìí ṣe bá tásá wà ní solution ẹ̀ ṣì ló bá dé ayé wa ìṣúwé ló ayé ṣe bá tásá àjẹbà ló wà ní solution ẹ̀ ṣì ló bá dé ayé wa ṣe kó ló rí rẹ̀ ọ̀hún. ṣìyẹ́ wọ́n ká yìí ẹ bàbá ẹ wọn náà ẹsẹ mi wá. ẹ ṣùgbọ́n wọn náà ju wọn wọn bí o. ẹ ṣùgbọ́n wọn náà yà ẹ ìlànà ìṣòro rẹ bá yẹ kún yẹn ẹ ṣòro yẹn èkún yẹn. kunye wanshi kunye wanshi tsakanin ba jijojen da ji society ba wani mutane ne ne lazinus da shi ba ètò wẹ́nẹ́tì lójú jẹba kẹrin dàbí yóò bí sèniọ wàláyé tẹlá rẹ láàlú àṣàkàṣẹwà ilé làyé lẹnu wọn kò lé àjílé ébà làyé lẹnu wọn kò lé àjílé ẹ wọ́n ṣe káwọn èsì náà lè ní ẹni tó gbé wọlé sí bẹ́ẹ̀ bá wọn fún sí wọn bá yọrọ káyọ làyè ìyá àlọ ẹ ọfíìsì níwèé bí ó tí èwù ń dáná tí èwù ń dáná. káwọn lè tẹ́lẹ̀ bí àdíà káwọn lè tẹ́lẹ̀ bí àdíà ìdájú mọ̀ kí èdè tẹ́lẹ̀ bí àdíà káwọn lè àgbẹ̀rẹ̀ àná tí a kọ̀ tàyẹ̀ àgbẹ̀rẹ̀ bìsí làyè ní tàyẹ̀ mọ̀ ní tàyẹ̀ ọ̀ pegando wọ́n ti ta ẹ̀yẹ́ wọ̀ que ní. Ẹ́ kí ẹ bá ń lọ ṣáá ya ìmì o, ìmì o kà fún pírámọ̀rì, pírámọ̀rì ló ń pírámọ̀rì ṣùgbọ́n láti máa ta pírámọ̀rì ẹ̀yẹ́ o kà fún. Ìyẹn ta ayé àti yípayí káwọ́ àtúkú lọ, àlálò kanta, ẹ bá dáhùn ẹ̀ tà tí wọ́n kanta bọ́, ẹ bá gé làjú náà amma sokoda akpa sokoda akpa fogana sokoda alayi na yi na wuba fogana ki ti faru eba na yi na yi na cewa kanto asa eba ki ewu ba te fi na mba yi na yi na ŋutsu la tu tu wɔ ŋutsu tu wɔ tɔ le la la sekanobi ŋla tɔtɔ ofisa ekɔ kama wa tɔ tu fún asakadi nu wo ekuli tiɛ ni ìyẹn ní ẹ̀kọ́ kù fi nàmbọ ẹ bá ti sùn àwọn nàmbà ẹ wọ́n yẹ kí wọ́n àti nàmbà wáyé fún wọn wọ́n jẹ́ àmà fún wa sọ èyí. èyí ni jẹ́ àsánbìlì ẹ̀dá àsánbìlì ìmí òmè kì í ìmí òmò sí ọ́fíìsì ẹ̀jẹ̀ mọ́ ẹ̀jẹ̀ tààyà ẹ̀jẹ̀ mọ́ ẹ̀jẹ̀ àyà àbáfọ́ òkú àdúgbò rẹ̀ ní ẹ̀jẹ̀. gani ya uwezo babu kango kango ya tẹmọlẹ wa lóye tí èmọlẹ lóye kwele àti ètò nkwara wo yóò mú lulu lóye kwele láyé àmọ yẹ báyìí mo wà gẹgẹ tó lóye kwele èso bàbá kango wa lọ èso wẹni ẹdáná ọtí dáná gẹyìn nẹsì ní ọtọ lẹtọ ọgá tí ẹ jẹ mọtò mọtò lẹyìn wọláyé nàlá kiwa ekishina ekyemwe weyimatana inyumunye ekyemwe ekyowo ekyeguro a ekisasa ekyemufo weyi wabona ekiri bagala kikebo ekyemwe kakweyi inyumukweyi láàrin ara nínú ẹ bá ní tòun tó tó tú kẹ̀kẹ́ yàtọ̀ tòrótótó tún ṣe tòrótó bá yà á tòǹtótó tún ló jí àwọn ẹgbẹ́ fún wa tòǹtótó yẹ tún sẹ́kẹ̀ òkú bá yà á ìṣòro ẹ̀kú ní wuli ní nàìjíríà ìṣòro ẹ̀kú ní wuli ní ètò bí ẹni wuli ẹ̀kú pé ẹni wuli ẹ̀kú pé wọ́n láyé lẹ́yìn tó wọ́n yá ẹ̀ṣin ìbátan rẹ̀ shinaba ile shinari laki yigiri sansama ile ezo ne ezo ezo ko ne ni ga amma ya na da sheka ne zanne ga bi da wona fa da ku ji ga na wona so ko da na kan so ko e ba na shi be ni na shi ba ji na ne je ila ji na ne ne je ke ti da na yo wa da na la je ku da na da nso nfe la da ka zo ga 这是拉拉这个足够，拉拉下这个足够，这个当，这个倒是吧？我认为是哪样？我是公园是几啊？我我很天天做过。哎，今年的是八大，年的是八大下是阶级，还是不怕的？那是你哪个？那是你哪个？哎。 free access ní ẹgbàá tó yẹn ṣú yìí ẹ mọ̀tàǹtì ẹ̀kọ́ wọ̀ yìí mẹta wa tẹ́lẹ̀ ní àánú tẹ́lẹ̀ ní ẹgbẹ́ sí ní ẹgbẹ́ sí ẹgbẹ́ lẹ́yìn náà ètò ṣíṣí ìjùmọ̀ tẹ́lẹ̀ ní ìlànà yẹn ṣì wà ní ẹgbẹ́ wọn náà àjọ wà lẹ́tí ní àjọ. ẹ bá yẹ kẹ́wọ́ fáánù sí ìjẹ́ ṣì káàmù tàǹtà ká ìkó ìsàǹdẹ̀ bá yí ní ìlànà yẹn ti kà fún kíláàsì níwọ̀ kíláàsì ìlànà yìí ká kíláàsì ìlànà yìí ká kaaba ne ti breki ne kyaba eko ne ke kyaba ya kẹlẹ ní ẹlá bá yí ẹlá yí la yí e ya thirty minutes before ayé la yí thirty minutes before ayé la yí ẹyẹ e su yi ẹgbẹ alo fi ẹfu bọ ẹ class tíkà fún ẹ ká yọ fún ẹfu bá lọtí sọ fún bẹ ẹyẹ su yi class nítorí wà yà ẹ. يكون جديا يا زنتي كرنا غري سكون كجيا سكون مغوي شوتا سكون مغوي شوا مغوي يي شوا مغوي يي شوا مغوي زيا يي شوا يبغى يشان يلا سباش والخامسة أن غضب الله عليها إن كان من الصالحين كلام ولولا فضل الله عليكم ورحمته وأن الله تواب حكيم الله سبحانه وتعالى قول لولا فضل الله عليكم كيف وفر لما الله سبحانه وتعالى إيه بيبا وين وكيتي نوجي علينا نوصفهما وين تيلا غابا بيا وجا يقولوا نوصفه يوجا wúyá kan wà ike ìjì wọn já dàáká da lè kú òjì ìṣùpá kó dáadáa dàáká mi lè bẹ́ẹ̀ kú bá etí ìgbọ̀n wáyé ìgbọ̀n náà lè sóhun lápá lólu wọn náà dalai ne ku fara ba ko ga wai ga mana mu yan so ba du mu wannan so ko ta ba ga ku ba ba ba ba su na amma mu yake tiya e bare ne ti eh e ti no le si fa ta wa ni ku wọn tẹbi yẹ ọgbẹ yẹ dàwa yẹ wọn tẹbi yẹ ẹni ọsùn àsọkọ sọ ẹ tẹ ya ẹwọlẹ wọn dára kó wa ẹ ọlọrun la fọwọ́ ló láyà ẹ lọ kí n bá wa wọlé hamatu dẹrẹ amúyà mọ ìdìgẹ ẹ lọwọ la fọwọ́ ló la ẹ máa sùn fún yọ tẹkẹdìrì jẹ láhàlẹ aw la fadaakum kom be ba ti ba go aw ajalakum al uquba ajela upa ya ba lo de ga yo lo se la ba la ba ti de swa lo kan lo so go wa law la fadlullahi alayhi wa rahmatuhu la mun che wa ga ke ma ma ki mo ze ga ga mo lo ti ba go so ku la la ku bi aw ka bu gwa gwa so go mo su eh mo ji do lu ba ma مسكوت نعم أبلغ من المنكوت نسوا جواب إنه نسوسنا يتوه ونسوسنا يلانا أجمع يتوه كأبلغ ولو يجين لكي ما يتعطي وكان سوا أخوته يساجع المفسدون الشيء ولولا فضل الله عليكم ورحمته وأن الله تواب حكيم kibanin sai ci ko ba ko ya fallo ya wushina umma da ku gangan da ya ce ya kuna wala shi wajilana mutu ya cima ili a tawawul hakim ya tun ya tuba na mai yanzu ya gana min ya gba su kwara ke tiyana da araba ke jarawo eba ne na zuru ebu ba eba ne na zuru ebu zutu na daga yi yanu eh yanu wato ba yi bacin ga ke ce eh nga le ye ŋun akuku ko kuma bàtẹ́ bí àwọn wo ma wọ́n wọ̀ sí kàkà lọ́dọ̀ tó ti kú òun lọ́dọ̀ kó ŋun lọ́wọ́ sí kàkà yẹn wọ̀ sí kàkà ní pàtó ẹ́ kàmínà ayé yẹn fẹ́ pàtó sásùn máa lè yí wọ́n gẹ́ èyí lóòrè ní ẹ̀ka ní ẹ̀ka ńgbà wọn ti ká tẹ́lẹ̀ àná wọn ti mọ̀ ń tàn nù lè wù tẹ́ nínú àgàdo kún òun wọn ètò bá gba yẹn tiẹ̀ wọ́n lé ayé màá sẹ́nu wá tún ẹ́ wọ́n yẹ yẹ la yi wọ́n ya sẹ́nà wà túnmẹ́ wà lé wújú òun àti àwọn àjọ àbọ̀ ya yi wújú kẹ́lẹ́ wọ́n àbọ̀ yẹ kí yẹ ti láti fún kó o wọ́n gẹ́ nínú yà sọ́tọ́ la yìí wọ́n ti yóò ká mùsùlùmí ti ká dọ̀wọ́ dọ̀ ẹ́ yí mùsùlùmí ká kú yóò ká mùsùlùmí ti kú yí kí ká kú ti dẹ̀ gẹ́gẹ́ yẹ̀ lọ́sí yìí wọ́n bá nà lọ́ọ́ ṣùgbọ́n àti ìdèmí látara ìṣòro kí ṣòkòrò. Iná lẹ́yìn àjà mú ìlìkì ọ̀pẹ̀dùn ní kú láàdá sẹ́kù ṣẹ́kù lẹ́kùn bẹ́ẹ̀ wọ́n wá ìlú lẹ́kùn لكل امرئ منهم ما اكتسب من الإثم والذي تولى كبره منهم له عذاب عظيم ngojo yan era jinawo tankan jelo mara wili lo mori la le shi e la le ri be kinya ma si ba ra ya lo e la yiwo mu ja na khaira e di be kinya musiba ge di be kinyo èṣù dìgbà ó làwọn jẹ aláàdì kí ọ làwọn jẹ aláàdì òfú mọ nǹkan ẹsẹ méjì ìlà ìṣú àṣàgà ẹ káàdì tó ẹjì wọn ẹgbà yìí yàn yìí tó ẹjì yìí ẹgbà tẹ̀lé ayé ẹ̀hùnkùn yìí tó ẹjì ẹgbà wọn yàn ìgbẹ́jẹ́ lọ́dún tó ẹjì wọn ní bí mẹ́rin bá bẹ̀ ẹ̀yìn wọn yà ọ̀dẹ́gbẹ́ ẹ̀ bá ẹ̀ ẹ̀mọ́lẹ́ àtẹ̀lẹ́ yẹ fún kúkú wọn ní fara lábíà àgbéwé wọ́n yìí tí bá bá wọn ń jà àmọ́nùtẹ́ ju ojú intentionally á tí bá bá tí bá bá wà wọ́ inú ẹ̀ o. yọ̀wọ̀ ka bá àdúgbò yẹ àdúgbò bísọ̀ ọ̀hún ló fi ẹ̀. wọ́n ká fún ibi nàìjíríà àgọ́ ìjọba ọ̀sán àbúkọ́ gbọ́kúrà kan ní wàkàrà ọ̀sán aláìláfíà a kì á tún ọ. kì á tún ọ. kọ́mù lè bá wọn dá lè bá ìdílé tiye òfin lè tẹ̀lé bẹ́ẹ̀ ẹ́ ọmọ ẹ̀kọ́ fẹ̀jọ́ ọ̀dọ́ àkànlọ́ àkànlọ́ àti ìdílé wọn lé àkànlọ́ yìí ńgá lọ́wọ́ àti ẹ̀kọ́ àti gẹ́gẹ́ òkun yìí ní àgẹ́ òkun mú bá jẹ yìí ní láti lè fi olú champa láwọ ohun yà èdè ké champa ètò rúkò tó ká ìtọ́ àyè rúkò tó nga ìjẹ nga ìtọ́ àyè àwọn ẹ̀fọ́ ló sáré bàbá mi èdè ké champa lè tó lóun jìdù pé kiri yà á èdè fẹ́ zòwúgbà fún èdè fíwèé lè jẹ́ lórí bẹ́ẹ̀ yà wàláyé làwọn efi chamba efi wuyo ne se bi enu bi nki yi zora kati ora bi enu o bi nki yi zora ŋun ti chamba ko sɔ ɔsɛ kata ɛ na tɛgɛ o sɔ na alimari de wuli chamba alimari de ni mu eyi ma ka ta fa yi ni yi wòle chamba litaasi wòle kasi o mɔsala de wòle e e e bɔn litaasi wòle ma la ti ka mu kɔmi a ti tɛ ta chamba shamba ikiyaye kyekimulitwa ebintu ekyambe bize ebintu byeyiyinibwa yingebe ebintu ekyambe kawogaamu okikiraki ofenisibalo kikatokaye wekisokola ekibelanya wekize ebisowa alekiyaye tuyelakiriwo nga ya la masiba ga kiyaye la alkhairi da a ga su kai ga gano innal ladina ja'u bil ifk eh sare shata ne gangan da kiyo al ifku ina eh aja da gangan da gamana gonta shi eh aja da gangan da gamana gonta shi eh gamana gonta na yi sane shi da ne ne cike gamana gonta ya ta shiga su ba bídà àlùfàṣà láyé láyé mú àlìfù àlìkàtìfù rẹ̀ àṣù ẹ gàmọ́nà nga yẹ ìfò gàmọ́nà nà mà yẹ gà àlìfù nà gàmọ́nà wùyọ nà àgbọ̀tà nà gàmọ́nà wùyọ nà àgbọ̀tà ẹ zàlẹ́ sí àyà àti agangẹ́ dèrè gàmọ́nà sí gaba na na shi mai gangan da yi nan wani gaba na na ja gota nan su kwan kwasfatu biyu alfahun razi tafsiru ko tafsiru kalmi amma wancan ta yi mafatin da ne nga al'if ablaw ma yakunu min al-kadhib wal iftira kalma al-if nga wani kiyo ke wato kamar gama na da so ti yi ko na wani yana ko in ruwan ya ke da ya ga gama na da da ka zubo ga da ti ce ha wani mo do ka kai ne a cho ke da ne ni sai ga ni da su wani ka da wani su su tafsiro ga kalmar da ci ala ya mu mutara ti faro ma'ana sinoni eh ma'ana sinoni ayo amma na ku yi mutara ti kuno mu ce ku ba ku da wani gangan eh nnẹnẹ wúndẹ ńlọ àwọn nnẹnẹ kí ọ wúndẹrẹ àti ìwé nnẹnẹ wúnkyẹ wà wọkẹyẹ ẹnẹ fi nọ bẹẹ ní wọn wà fi nọ bẹẹ ní wà báńkò similarity sọ fẹ sọ àjẹ àjẹ yà ló wúndẹrẹ àti fún. tòǹgà máa lọ fún ra sọ wọn kò wúwo ìgbà nìkan ẹ sẹ́ni yẹn gbọ̀mọ náà agadá àǹfààní kẹkẹ́ ní máa lè kẹ́sí mi bẹ̀kẹ́ ní máa lè ìtìrà wọn ń gbọ́ta fún sẹ́ni yẹn gbọ̀mọ náà kẹkẹ́ ní máa lè fò náà jẹ́ alifáàmù láti ṣùgbọ́n ní dandandan na jẹ́ àwọn obìnrin kì í ọṣù pàtó mímú sáré ṣe bí i gángan lè gàmọ́ náà gbọ́n sáré ṣe aláṣì náà náà ṣe bí i lè gàmọ́ náà gbọ́n sáré ṣe èlà ṣá ìkùtù là kúrú ṣe náà ṣùgbọ́n lọ́wọ́ ṣùgbọ́n tó mímú jẹ̀mọ́ àjẹ́ yẹn jẹ̀mọ́ àjẹ́ yẹn mímú mi ta ṣe fún káàtó. e gẹ̀ẹ́nà ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ dáadé ní àlejò mọ̀mọ́dọ̀ àṣù gàmọ́ náà tọ́ ìmí àlejò mọ̀mọ́dù dá sí ìgbàta tí èyí dáwọ́ ìmí àlejò mọ̀mọ́dù náà ní àìsà wọn gá mọ̀nà kí sí ìgbàta tí èyí dáwọ́ dáná sọ̀kọ́ tí èyí ṣáà yà ní na àwùgbà pata pátákì ìmí àlejò mọ̀mọ́dù àkọ́kọ́ nínú ìṣẹ́ kẹlẹ́ òye lọ sọ̀rọ̀ yá yìí àtọ́ta àlejò ṣùgbọ́n ẹ̀ ẹ̀ ẹ̀dà yẹn ṣùgbọ́n wọn gá yà sí ìwọ̀n náà kọ́lá wọ́n yìí bá a sá fún wa mọ́tò kẹsẹ́ imisa ibena wa kashe buro ce kura za e ga nare man nare wa ko la ma da so ya mun yi eh woro ko eza e da tinge ne ne eh? ah, ya ci mutu ci wo do ci wo ga ma yi yo ma ya ji yo a ga ni ta ku je mane yo ta wo ne ga ga ni ta ku eh ngana ga ni party èdè èdè sínú pàtó tó wá sí bẹ́ẹ̀ ní pàtó tó wá sí bẹ́ẹ̀ sí sínú ní ohun tó sẹ́ bẹ́ẹ̀ tó ẹgbẹ́ bá sá wò tó sá iye pé èdè tó wá sí bẹ́ẹ̀ sí sínú tó wá sá. alẹ́ kí ẹ̀ ẹ̀ka ti sá kiriki zá àti ìrìsì ẹ̀ka ti sá tùmọ̀ tètè ṣé ń jìbọ̀ ẹ̀ka àti pàṣọ mọ́. الذين جاءوا بالإفك عصبة منكم لا تحسبوه شرا لكم zagunle shi ta ce ko zaban zai ce tiya da cikin a ce da tuwan bai da alfashin inna aisha radiyallahu la tahsabu sharra lakum ce ci ge ge eh e ge bai na ji ga ne ne e ku a ta ku yayo bal huwa khairun lahu sukɔni mɔsɔnba alhɛyiru yahu ashayi wa tawe ashayi wa tawe nye ne wo ya wo ta ibu tso tso yi to kuna sukɔ gan la ta sago sara lahu galiye gɛgɛ sɛku yahu ma bal huwa khairun lahu alhɛyiru yahu ma ebe ne lee fiwo na amakye ba bayan so ya gaje da ya ga alfasha ya ga banza na wasu abi a tafi obo so kuma wa ba kwa ki gangan da muci na alkhairi na da baya wani ba su tuma yawon kayan liye ci wani da kuma ke ba wani ba su tuma a kuri na zama waya ci wace ga yake ya so kuna jani jani wa da ba wani kwanin kwai so kuna ba su tuma kamar na su kuga la tasa kuhu sharra da ku bal huwa khairun lakum asole mai shi asole mai shi ga tala guru shi nan li kulli mri'in minhum so ko ga da ya san to da mina bo maktasaba ni ne wali chore ne shi ni ne wali chore ne shi ida be zamani nan ida be zamani nan lamarin alfasha ci zale gangan da ni ma a ci zaban zaza ne ya ida be zamani nan ya zaban zai shi shi efaye gangani da alfasha e ja tuma ya alfasha mun ya jini ga wanda ba alfasha ba لكل امرئ منهم ما اكتسب eh zainin tore da gai fara kirki ke gangan da ya ce ce a mashe so kwanan tore ni na ko waje waje ne ki waje ne ki ne ne wa da ìdàbí sáàmù ni èyí fèjì mọ́ náà gé wa oṣù náà àdájú àdàpọ̀ òkúta gẹ́gẹ́ bí èyí nìyẹn kò tó ní kó díjẹ́ kàṣẹ́tù yìí àdé tí káàrùwà kó tàbí ṣe ti burú fìmù náà èyí tí a pọ̀ sí àpẹ tí mọ́ náà ń fúrẹ́mù nígbà tó ní ẹ̀yìn ṣe. wàláì àtibá àtibá ẹ ńlá ló lè tó ṣe kùnrin ṣe kùnrin kàbí wọ́n mi alada ala alada ti yorùbá mẹ́rin ẹ̀dẹ́ àti tààrà ṣùgbọ́n àwọn ayélujára ṣèjáàbọ̀ ṣùgbọ́n àwọn àti tààrà ṣùgbọ́n àwọn àti yé tí a yá nìkan ṣùgbọ́n àwọn àti tààrà kàkíkì ẹ kàtún méjì náà ò jẹ́ ẹ̀yà wẹ́ kàtún méjì náà ò jẹ́ ẹ̀yà wẹ́ zai ji sokwakin waya nuke kaba wani da ba ya amma zan dole da mu make ne da ka kafu sana sokko la ku koro wa ala ko ma ji ala so ka na kura roro eh daga nan mu ci kura da ni ta ji ta ji mu eh wati kafu ne ko ran go wa ne go zai ji sokwaci da shi koro zai kwai ilimin nan e ba lu ma da da ba je eh a da ba da ya kura da sunne a ja sai da to alkiya ne ga ko yau muna haka fin gobe ba ya ko ta da ya shura mun ka zo ne sa ko ya e ke shi bulu ya yo an shi da ana su ne a ke shi bulu eh wudu wudu ya eh, wudu seti wallahi wallahi wallahi wallahi wai ne ke shi na ma maga ga seti nan ke ji mamaki ma eh yi da su wajen da mun san kun jo wallahi lazim kan na karu da plan ya karuwa ba na nan Musa ya zuwa da shi nan a cikin hudu kaga Musa wa ga sinaga Musa wa ga sinaga mu ya da shi da yore alai Musa rusu su to ke da su su karuwa su su nan wallahi ya ga amfani da su ne ba su kuma so je ruwa eh kai ya ku shi da ku manya jini shi ba eh e ka gba ni lo mo ka so wallahi wallahi eh o le ya alo mo da ma mo wa rasul anbiya wa inma warithu al-ilma lan yuwarithu dinara wala dirham egun ani ni mo wo da wa ji lo tebe ne mo ya ta ko mo ya shi mo ya ya shetan mo ju so ama shetan ju so shetan la ju sa ye da tsɔ kiri bi ni dede yi ne sɔkɔ da mɛ ye sɛta ka mɛ dede yi zan a ka awɔ ye nye nsu ko mɛ ba ɛ ŋgɔ na ku fi sɔ tɛ mɛ ye ɛgɛ e mɛ ni ye wa o ye ne ma kɔ adi a ne ma kɔ adi a ɛ ala alo na ye gɔn ti o ko fianse ti o do ya yi a ka se a kan la yɛ ba to wo mɛ bɛ se padà yɛ tsi yi kada balame shi nga balame shi soku nwa soku almani yi almajiri soku ma yi na soku ma aziki yi na na tuwo da ke ba kuma layi su su kanu je kanu soku da kuma layi su ne soku la su su ne yabo yaba ko o ka tiɲɛ bɛ fi bɔn o ka kun ye ka suwɔ na o n'o baga yi mo jaa de la kɛlɛ e da ne e de ye tɛ fɔ yan o maa se ka yɛlɛ ka da a la tadala ele wa kan yi ne na o da yi shi fa ne tadala ta o ya de ni mo fai fai musu de o we no go ere awo fai Allah ya ama so ko do so mo se e ke o na e la yi e mo so mi e na a go su ni billahi billahi la ya go su ni الذين جاءوا بالإفك عصبة منكم لا تحسبوا شرا لكم بل هو خير لكم لكل امرئ منهم اكتسب من الاثم زنقول من ابو عبد الرسول نيلي نيلي وجه ولا والذي تولى كبره الذي تولى كبره منهم له عذاب مسلم زعلي جاغي بمن zane jaga igbegbe masi ba ŋutsu ne ye zaki akula ko be ŋutsu luli ne ne jaga igbegbe zane tso ye keka na na yi sɛ sɔkò ne zaga yi ati ala wòle ko ta ne dunya wa akhirah tó yọ tó wù ẹ là ìṣíwó ẹ ẹ là ìṣíwó ọtọ eṣẹgá eṣẹgá yìí náà ti rà ní sọ àdúgbò àgẹ́ ìjọba yóò ṣe kó dáhùn ẹ àgẹ́ ìyẹn yóò ṣe kó dáhùn àgẹ́ àgẹ́ annabi ya so ba ku da yi aka aja je ji fe ji wa gaga ru ne shi aga da shi je o ga yi ga ma ko ni ga ci ku kwa ga ci ku kwa eh ga ci ku kwa ìṣọ́ ìṣí tó dídọ́ ádà àgbàkà tó lè ta àwọn súnmù ẹ́ ádàdà ayé èjì ètò ọ̀pá ádàdà wé jíjò ṣááyà àgọ́ wà láyà ara ti dúpọ̀ ṣùgbọ́n wà sí ilé ṣọ́kọ́ ló ṣe àgọ́ nǹkan ti dúpọ̀ ẹ́ físíkà ìlú àlọ́ ọ̀fun tó ń kó àlọ́ gbé ìlú àlọ́ ṣe náà lọ́wọ́ gàá ṣùgbọ́n lọ́wọ́ ṣe gàá mọ̀nà àdá ìwọlíyẹ fọ̀kàrà àtàtù omi ṣá ẹ wò ṣù wúyẹn ẹ zàlẹ́ ṣe ti jà wọ́rọ̀ àti náà lẹ́nu mọ̀ọ́ sọ̀rọ̀ ṣe wò ṣù wọ́n yìí káwọn ṣù ń bẹ̀rẹ̀ bá wọn kàtó ṣe wọ́n ìjọba òjijì wa àwọn ní ewé ewé àwọn lè ní wọ́n lè mú ìyẹ́ jẹjà yá wọ́n lè ayé ìka àfúnjìrà wọ́n lè mú ìyá káàkiri lè mẹ́rin jìlá yàrá wọ́n lè mú ìdá ti kàfún lẹ́kọ́rọ́ wọ́n mú ti yẹn lẹ́yìn wọ́n ti ndị lẹ́yìn wọ́n lè lọ́wọ́ àti àmọ́ kò wọ́n wọ́n lẹ́kọ́ wọ́n ndị kánà wọn lẹ́yìn tẹ̀sí ìṣàwé fún ní ìlà kàánù ju mẹ́nu wúyẹ ní wẹ̀rẹ̀ yìí ń wúyẹ ní sẹ́yìn wọ́n mú gáàdì ẹ̀ wọ́n wẹ̀ yìí ṣe é bà fún góòrò náà wọ́n ti wọ́n ti kà fún balẹ̀ o. kìíní ètò òkèlè sẹ́wọ́n yàrá sọ̀rọ̀ tòlá dúró òkèlè àkẹ́lú gàlúwa àti àǹfààní lè dáhùn ẹ̀ wọ̀nyí àgbàdìní àgbàkúrú ṣì ní tìmọ̀ àlọ́ àti àǹfààní lè dáhùn ẹ̀ wọ̀nyí káàkiri sọ kódà òkú mi ò ní wà láwọ́ àdìsọ̀rọ̀ṣẹ́ àìwọ́ àdìsọ̀rọ̀ṣẹ́ àìwọ́ sùkú fàájì sùkú jìgáfà sùkú fàájì sùkú jìgáfà sùkú wáyé gbóbi sùkú wáyé gbóbi ẹ́ tàbí ṣe àṣìṣì gẹ̀rẹ́ láwọn ẹ̀jẹ̀ ẹ̀dá inú ṣùgbọ́ mọ́kántà sí abóhùnṣì ń tó sáà gẹ́ẹ̀dá máa lọ́yọ́ ọjọ́ kátàkọ́ ìta bá ń gbà wà á ti mú ìjùmọ̀ ọ̀tọ́ fẹ́ wù ilé ọ̀tọ́ fẹ́ tí ẹwù ọ̀tọ́sì mẹ́yà àbọ̀wọ̀ wa ká àtúrọ̀sì wù ẹ alágbàdì àwọn afidá yìí tó ibi tí wọ́n ká kí ẹ̀dẹ̀ àti ẹ̀táwọn ẹ̀yà àgbẹ̀wé yìí yà ìdílà ìgbé yìí sí àyè. àti ìdílà ìgbé yìí sí àyè. bàtà máa to ya tsoye da gina jimai lo makaranta ne ta ga hankali yayi ya bane ya tsoke ke ji masu ba na cin bebe ya ba na ci ta zuwa yi wani shi makaranta o da sokwai wani da shi wacce da ya ga wajen sako eh wallahi e ma na yi yusu ma na ga yau kafi ma na ga yi bayani ma na ga yi jawa ya mu wani ne boy ya ba ya a a a okay

kẹfẹ náà wọn yìí máa lẹ wọn ti kéde inú yẹrẹ wọn bá bọ́ kàṣí náà wọn bẹ tí wọn lè yọ tó bẹ mọ fún mi nga ẹgbẹ bá wọn ṣe ká yìí. wà á kẹsẹ́ ẹ̀ mọ́ wà á kẹsẹ́ ẹ̀ mọ́ kó o dà ṣíṣì o dà ṣíṣì ń bọ́ àgbà náà sọ́nà wọ́n yìí nínú ẹ̀ lànà tùbú wà láyé òun kàtó wa kádé mọ́ nga bọ̀ sọ́nà yẹn ti kàtó yẹn dóòrò yẹn. ẹ̀ẹ́dọ̀ tí o lè yí ká egata wɔ asa ya no nanu wusuli la yi bɛkyi yi nyɛma nike na ɔkyi nkanku wɛ awe bɔne sokɔ kɔkɛ ɛbɛ ɔdi ka ato ano ɛbɛ madama lɛ a wɔn ɔkɔ wɔn mo kanto ɔdi ɔdi ka ato sokɔ na kɔ yita ka ato bi a wɔn mo kanto wɔ ya ya ka ato nkyiro ɛ wɔ ya ka ato nkyiro wɔ wura mu ti bɛ ka ato wɔ wura mu ti bɛ ti na agu bɛ lɛ na yi yi na mwele gaga mgbe ya anyị nwụ n'anya mmadụ ma ndị anyị aga ebe ahụ echiri ga ya ewu e ka ama a akwụrụ n'ime ma kada anyị ka kwụ tinye kọkwụ tinye elukwara anyị nga ti ago ọjọ ìyọ tọmọtọmọ àwàlẹkì chẹkì ti ní mọ ní ìmọ ìyàwó epa ń dẹgẹ mọ ìyàwó dáko mọ òwúrọ̀ mọ káàkiri ọdọ ti kà fún wòlé tí wòlé tí ó já yìí ọ kàlà òkú ọmọ ẹ̀dá ti ṣe pẹtàjà yìí jẹ báyìí ọ wà wọ kawai da tumbo a wuri kare jama'a kuma a doga tumbo ya ga yi ga mu da wani wai da makanta wa ma ya kafin ge wai ma ko ga ne da cire kafin wani wa be ba ji ne ga le wani yawa ga ya wala ne wa ko ga ya wala da be ga ma ya fi ga ga le kin be ja yi ya ba ne ma masiba ke da ga ci amma shi ne kawo ji hankali amu da yawo la ba ni da e ba man ke nan lawo yawo na ba yawo la ba da su da mu ya ni e ko wa wo mu ni la mu pa yawo mo de ke pa wa mo ya ni ya ibi da yi ko ka bi amu je la ni mo so ma ga ta pa mo mo pa yawo ba n do mo n ke lo n de ya ke lu yawo na yi so ne yi ye ga ke yi wòmọ́gàkì ẹ̀dá ọ̀kú ẹ̀yà yìí tó ọmọlọ́mọ kàtà ọ̀sùn nílé ẹ̀jẹ̀ ṣíwó. nǹkan lànà kẹ̀kẹ́ yìí nà lè sọ̀kúrò òkú lẹ́yìn ìṣẹ̀lẹ̀ sọ̀kúrò ayé yìí kó lè nà lọ́rọ̀ ayé dúró lè mú wòye ní yìí bá èkó nà ká yìí yá bá ẹ̀ wọ́n yìí ká kẹ́ yá bọ́ wọ́n yìí lọ́tí náà lẹ́yìn ìwé yìí wa maga ya bati ba wuce da makanta ba ba noro mo daga makanta shehu a ah, e ba ne ne yi ta ke bala ko ci ye shi ne yau me ne ko ba wo lo ta ga ne ne kana sama ba kan ni je ka da la ya para ni e o para ni no lo wo lo yi la la yo makanta o ti ba pa mo ga we wo ne mo re mi ko la sa da ma lo so lo da ni da ba shi karkarun kuma abin ba ka from makanta elu a daga zuwa ta makanto elu wa maganta mun makanta ci makanta a maga zuwa ci elu sábà lóró wọ́n yá fún ṣòwò ìjọba sá wà á gbìyànjú bá gbé ọ̀gá náà makanta wọn á sábà kan mú. wọ́n á tó dé ìwúsùn. òkú wa dùn sokufamili sokulwa emituba sokulwa ekijaba sokwazikiriye shetani shekyazikiriye shetani sokwakiyibe kesiyo sokwakiyibe kesiyo sokufanelemi balikaketebile sokulala bikinda kyotwalikia صلى الله عليه وسلم ورحمته هذا خير من كان للغي يشكو وعالم وأصحابه ومن كان تابعا صلاة وتسليما يدوم ويقل بهذا ونجي من إله لكم وأنتم بهذا الفوز يا رب من سفر أجرني يا رحمن إنك سيدي وجعلنا بعمل من قبل فبالله توفيقي وأعلم أقوم وأسأل بغلتنا إلى الكبير يا سالم الفوز المبين مسابقا إلى جنة الفردوس بصلاة الزمر سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب شكرا الحمد لله ليرزقوا سقوط كما قال الخير سيا وازنا إلى النوبة ونادر نونو نعرف نكمل من شيء بعيد الوازي ما هي yayin da ba ti ba ta yi zuwa nan wani laga da shi da wani koyi ce na daga ba da wala koro nan bayanin na wayo mace ya zana garwa ko gaskiya ko kwari ta ne yawo ko ni ban ce su alamorin zina alamorin ne ya kusa kama yi ɗaya zamani náà lè bà wí àdéhùn wọn bá wọn ó ládùn báyìí wọn nyamula bà wọ́n bá bá sí ìdìbò àgbà àgbẹ̀lẹ̀ bí adé sí àdéhùn wọn bá bà wọ́n yára lọ. bà wọ́n kó lò wá àwọn ìlà àbáta kò má lè gbóhùn bà wọ́n bá wà láyà fi yàn sóko àgbà adé sí èso olúdo kábíyèsí náà wọn ni wọ́n lè bà wọ́n kú kà kó tọ́ kó gbọ̀dọ̀ tó ina rawo irin su da ke gwana zana ba ruwa da shi nan a gabi abubuwa da shi ta sai kawai da goyi da musu mutu labutu shi halin su kuni da su kuni yin su tuji don shi mutu ba kuki kuni ti ta ci ba dai da shi da su yi ti ta ci mai kuma wani wani ganin da nau'i da ta zai ba baje baje ko ji ko da tice ne ba ko ba ko ji su mali isha e no baje ne a tun ne ku ji shi mun ga ne ji on ne su pe ye su shi on ba ko ko ge ta Allah ya ta ga ya ta na mu je da ji ya Allah subhanahu wa ta'ala na ba ga zina a ma ke ji bayani a yi tin kubuncho na ba shara wa yin nuna akwai ruwa mutunci ezugu tura ba lọ wáàlì sí iná wọn jọ ìbára ní pé ọjà jáde lọ wáàlì sí ẹni jọ tó tó tó wọn sá lọ gbàdọ̀ wọn àti wọn lè jẹun kẹ́ni mọ ẹ wáàlì jí sí iná wọn náà wọn sọ àti ṣíà bàbá ìbára lọ sí yọ wọ́ọ̀kù wáàlì àti wọ́n kẹ́ni pé tẹ̀lé ìdájí àìbára lọ sí ìwọ́n tó bàmá addinin mawuri mutunci sa su kuma yana ci mutunci da wanda ya ga rabu sun ga ba su wanda waya da kuma bayan da yi zuwa nan uji ga kaga ya zaɗe muni na su kuwa kuma wato ci gaba wanda na maji bayan da ya yi ina ji wa biya da yi nan a biya da yi kuzi a ya nan a biya da maji bayan da ya yi mu'amala da yi keezuto ebien ka dibee yàwòrán nà nínú department nà eba ti pé kó yẹ tu nga yi yẹ tu mọ bá ní abẹ́ sàkó eba ti fọ ọdún ìjà àti nga yẹ tó ta dibee yàwòrán yìí nínú ìdíkà mẹ́rin ti bẹ̀rẹ̀ àwọn èkó ìdíkà ti lè ta ṣe méjì ẹ̀yìn ìdàgbé bá ti dànù àti àwọn èyí ẹ̀ ètò ìṣẹ́ èyí mọ̀ lè mọ̀ jù. ɗaure da na zaɓi da ja wanda da shi ne mu ga egi mawun nuno kai da wani zuwa na koyi a kaka ma yi wuce da fatata ta ma ba su ja ko bin yi wuta ki egi mawun nuno da zuwa ma de mawun nuno ki ne da ma ne ta ba na wuyi na nuno ɗaya yi biya ne eh da na ma ya zo na a wani mawun wari ba ki da da ki sana duwa nuna ba ki fara ku amma a ci a wani da su ki ga ma wuce da e ba ba ya ma ji na e su ji mu shi shi ga ko mu te ko do cha e ba mu ne ki mu ta ma wa mun du ci ga ba da ji ne a kun ja ci an da ne ga ku ba ne zuwa sun da shi a ku ya ma shi ku su ku be zuwa ne àti yóòna ilẹ̀ àdúgbò sì gán ẹ bá wọn nná wọn ṣá mẹ́yà wọn yẹn dá ń bá wọn jí ká bá wọn tún jí sí iná lọ́dún yà máa ń wọn. láǹfẹ̀lẹ́ láǹfẹ̀lẹ́ ìṣẹ̀lẹ̀ àmọ́ ẹ̀fọ́ kan yà máa ń kó òun dúró rẹ̀ ẹ̀ máa kó òun dúró á àbà gàdé ìyàwó àlọ́dé gàdé wàhálà ìsìn náà ìyàwó àlọ́ èrò bèjì òjò náà ìyàwó àlọ́dé kuti ga tiya gangare gonan ya ji ba zai iya ba ni da don biya ya ga ni da ci gaba da ku ga ke ji ga ba ku mu kila ku ya wa ya ki she Allah ya ya ko be ya wa shi ke wato ba ka mun tu ba ko ko ji na la ya ma ya ni na no idiga na mun shi ni ni ne ga ba je ga ya la da mutuna eza ẹ̀rọ ilé ìgbésà tó ṣe é bá lójú àtòmọ̀ àdísà àtòmọ̀ àdísà ẹ̀rọ wa ìpínlẹ̀ ìlú ọ̀rẹ́ òkú àkànná báyìí ọ̀lẹ́gẹ́ òkè ti pààrọ̀ àrùn ìgbẹ̀mí mo ṣe ìlú bẹ́ ìlú tó ìlú ti mo bẹ inú ọ̀tẹ́ ká lọ́ọ̀bẹ̀ làbẹ̀. mo náwó ìpínlẹ̀ náà ó jí inú ẹ̀ zugbọn wọn kò kí lè bẹ̀rẹ̀ nígbà òwò tó káwọn báyìí mú kí ìyẹn náà wà dà ó dà ó bá kò dà tó náà ó é mọ tó ó di inú ya ee zàyé ni inú ẹ ṣe nígbà bẹ̀rẹ̀ mẹ́ta ee òwò tó bẹ̀rẹ̀ lé ní sùwọ̀n nyá àbọ̀ òwò kò bẹ̀rẹ̀ ní da ruwa da ranar da da dafafin لأن المال لكي يبيع بالعالم يتفعله لولا وازن له يقول واي ويلوتي من بيان نايو iye àgbàmáṣe ní ṣùgbọ́n nípa ìmájẹ́ ìparí nípa káńtọ́ǹdọ̀ ìlànà fún chíchì nẹ́tọ̀ fún chíchì gbówó ẹ̀rọ bàbá ẹ̀ chíchì wọn kafu na da su kuma za ci yi goro wani ruba ko mai cimle nan ma za mu biya da tun da takara ni ìṣẹ̀lẹ̀ mẹ́ta yà ní ọkọ àti ṣìlẹ kọ àmọ́ ẹni iṣẹ́ àdáda sí òkú tí ẹ wọ owó mi tù mí náà mo ga wá ẹ mẹ́ta ní ọmọ ká ìgbìn ayé ǹgẹ ẹni ilé ẹmọ parí yà àlàlà yà àbẹ sí nínú mi lọ sí òkú ẹmọ parí wa mi jẹ ẹni kó ní ọgbà sọ wọn lọ ní ara àbẹ ní táàbù ìwọ ìgbà bá táàbù ọgá nínú òjì ṣìlẹ ṣìlẹ ezu gaja wala to na da mun je usuri je ne ka ke do ko gawa je ne me yi ya ko ga ka ga je ka ga ja da sai a baga ni je ko mo shi da ezu gaja da ya ko shi na ko ni ga wani ko le ga e ga wani no e ga wani ya ma ni shi ya ja ga ni ta shi a de da na e a bi shi to ja ma ni shi na ebo na ka tiene ba wa e ba nga mai jiji mo gun e pa na daga da ta ya ma de ne no ko ya ni china ngumu tuta to ne ni ala ko to ba na ho ga shi da ka to da su shi shi ko u je ga ga ma ya da shi ba de yin ne ne je ga ga ba ba de le le che de tu na ya ba ka ka ni tina bi yo tu ba na ko to so to ko ni ta كتب ورزاق كتب ورزاق إن شاء الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك